الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته akínyínká bọ̀tí ètò wa fíkíù lè islam eléyìí tí ó ń wáyé ní premier fm nílùú ìbàdàn a máa tẹ̀síwájú ní abala akida ní abala tawhid eléyìí tá a máa gbéyẹ̀wò ìmá bẹ̀rù nǹkan tí ọlọ́run dá ju ọlọ́run ọba lọ ẹbọ ńlá ni àwọn sheikh wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafidhahullahu wa ra'ahu falyatafaddal mashkura ma'juran min Allah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi yastahiqqu al-khawfa minhu wahdahu la sharika lah ọba tó jẹ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa bẹ̀rù toró náà ló tó bẹ̀rù biyadihi an-naf'u wa ad gbogbo ń tàn fẹ́ gbogbo ń táwọn wá gbogbo nǹkan tí afẹ́kọ́sọ àǹfààní fún wa kò sẹ́nìkan tó lè fi lé wa lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ máa bẹ̀rù nǹkan kan àfọlọ́run ọba yìí lọba tí í ṣe ìfara níyàn òun lọba tí faburú ṣe èèyàn kádàrá ọwọ́ rẹ̀ lọ́wà ọlọ́run ọba yìí lọ́dà ká dúpẹ́ fún ọba tó fà wá lọ́kàn balẹ̀ tó fi jẹ́ pé ọlọ́run nìkan là ń bẹ̀rù a bẹ̀rù gbogbo ohun dá ọba náà lọba tá a dúpẹ́ fún wasalaatu wasalaamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá muhammad wa ala alihi wa sahabi ajma'in kó bá wọn ará alẹ́ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀rọ ya mi nínú ẹ̀sìn wa ìtàfẹ́ gbéyàwó lérí ètò wa fíkẹ́ islam lénìí òun náà ni alkhawfu min ghayri Allahi akbar ìmá bẹ̀rù ìtọ́lọ̀ lọ́nlọ́ ẹ̀bọ ńlá alkhawf ìmá bẹ̀rù yáàni khawfu sirri òun náà ni kí nkankan máa jáyàn láyà kọ́ máa wá dẹ́rù bàyàn kọ́ wá jọ lọ́n lọ kéèyàn ma wá fún nǹkan yẹn ní yẹ fún àbí béèrè yẹn àbí béèrè yẹn ní kíyàn wá fẹ̀mí balẹ̀ sọ́lọ́run kọ́ máa wá páyà ìtọ́lọ́run ọba láàdáa kọ́ máa ní ọlọ́run ọba ọlọ́mọdá ọ̀ kò ní bẹ́ẹ̀ ni àmọ́ kíní yìí ń bà mí lẹ́rù jọ lọ́n lọ. káfù sèrè ìmá bẹ̀rù yìí ká máa bẹ̀rù kò sẹ́ni tó tó bẹ̀rù kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ká máa bẹ̀rù lẹ́yìn ọlọ́run ìwọ ọlọ́run ni torí pé náà nìkan ló lè fi aburú sèyàn ọwọ́ rẹ̀ ní gbogbo orí wà gbogbo aburú tà ń sá fún kò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ọlọ́run ọba yìí lọ́yẹ̀ ká bẹ̀rù ìbẹ̀rù pín sí méjì jàmá al-khawfu at ìbẹ̀rù morejo ẹ eh, ajáfẹ́ bùnmi múra kéèké ẹnìkan yọ̀bá sí mi eh, ẹnìkan ńlẹ́mìíká ìbẹ̀rù eléyìí kà o eléyìí àdámà ni àdámà ni fún gbogbo ẹ̀dá tọ́ba rí kẹrù ọba ṣẹ́rí ìtafẹ́ gbéyàwó lérí òtò léni òun náà níbẹ̀rù pé kò lè faburú sí ọ kò lè fún ọ lóore kọ́ ọ máa bẹ̀rù ìtọ́lọ̀ ń dá ipe olóyí kádàrá rẹ̀ padà. káfù sírì wà mí ìbádà ti kọlbíyà wọ́n nínú àwọn ìjọsìn tá à ń fọkàn sí ni sọmọ pé ìmánì ọkàn lọ́wà tọ́ba ló ní ìmánì ọgbàgbọ́ nínú àwọn nǹkan tí ó jẹ́ àmọ̀pọ̀ ọgbàgbọ́ òun náà ni kọjá pé ọbẹ̀rù ọlọ́run nìkan nínú ẹ̀mí rẹ̀ ọ̀bẹ̀rù tọ́lọ́wọ́n bá aláàtún dámá wípé o lè ṣọ́ láború àbòlè fún ọlọ́rẹ̀ wọ́wọ́ ayẹ̀háfà alìsánù mìgírìlá mìnàlásùnám wàlàwòsán wàṣàyàfín wàlàmùwàt wàlàhàyà wàkúlìl makhlúkàt níta ń pè ní ìbẹ̀rù tí ń sọ̀yàn dẹlẹ́bọ ìbẹ̀rù tí máa ń sọ̀yàn di aláìgbàgbọ́ ìbẹ̀rù tí máa ń sọ̀yàn di ẹni tí ò nígbàgbọ́ mọ́ ní ẹ̀sìn yìí táwa wáyé òun náà ní kọ́ ọ máa bẹ̀rù gbogbo táwọn èèyàn ń sìn tọ́yàtọ̀ sí ọlọ́run ọba wa kọ́ ọmọ bẹ̀rù àlìjànú kọ́ ọmọ bẹ̀rù àwọn èṣù kọ́ ọmọ páyà wọn kọ́ ọmọ wá sákàkí àwọn nǹkan tó rí kọ́ ọmọ bẹ̀rù àwọn ẹ̀dá ọlọ́run ipe bí wọ́n ṣe wà yìí tí wọ́n bá kù lẹ́yìn yàn kò ní fún yàn o bí wọ́n ṣe wà yẹn tí wọ́n bá yọwọ́ ọ̀rọ̀ yàn oye aburú ọmọ yàn o bí wọ́n ṣe wà yẹn tí wọ́n bá kẹ̀yìn sí yàn èyí o àwa gbogbo àwọn nǹkan tó pé sàlá nítòsí wọn ń bẹ̀rù yìí ọlọ́run ló dá gbogbo àwọn nǹkan tí o fẹ́ kí wọ́n máa ṣe fún ọ tó fi ń bẹ̀rù wọn ọlọ́run ló lè ṣe gbogbo àwọn nǹkan tí o fẹ́ lò wọ́n fún kan lè dáàbò bò ọ́ ọlọ́run nìkan ló lè dáàbò bò ọ́ ń bẹ̀ nítòsí yẹn ó ti kú òlẹ́bọ kékeré ó ti di ẹbọ ńlá sí ọlọ́run nítorí pé lẹ́yìn àdúrà kára ó níyàn kéèyàn oníṣòro kéèyàn orí láyà àti ìlà mínàlá kò ní ṣẹlẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ láburú àfihàn tọ́lọ̀ ń bá kọ àfihàn tọ́lọ̀ ń bá mọ̀ sí àfihàn tọ́lọ̀ ń bá yọ̀ǹda fún ọlọ́run ni yọ̀ǹda wà ọmọ ìyá mi islam ta wà ń bẹ̀ yín náà lẹ́sìn ọlọ́run ọlọ́run ọba sọ náà Al-Qur'an Karim mi fi ń jẹ́ oyé pé ẹkọ́ kan kúrò lára gbogbo àwọn nǹkan tẹ̀ ń bẹ̀rù ẹ darú ọkàn yín sọ́dọ̀ ọlọ́run Allah nìkan ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim wa ya'buduna min dunillah ọlọ́run láwọn èèyàn wọ́n sì wá pàmìtì wọ́n wá ń bẹ̀rẹ̀ sí sin àwọn nǹkan tí èso ọlọ́run máa la yadurruhum gbogbo tí wọ́n sì ń sìn yìí tí wọ́n ń jòkó tì yìí tí wọ́n lọ lè péjọ lé lérí yìí kò sí ìnira kan tó lè fi kàn wọ́n o kò lè kèlò sókò fa wàhálà kankan fún wọn wala yanfa'uhum bẹ́ẹ̀ ni kò lè fún wọn ní nǹkan kan nínú orí ayé àtọ̀run kò sáǹfààní kan ọlọ́run ní wọn láǹfààní la ọlọ́run bá ní kò sí àǹfààní kan tí wọ́n lè ṣe fún wọn wọ́n sì wá ń bọ wọ́n wọ́n sì wá ń sìn wọ́n wa yaquluna ulai shufa'auna inda Allah wọ́n mọ̀ wá sọ pé àmọ̀kọ́lọ̀ ń wà àmọ̀kọ́lọ̀ ń wà ṣe rí àwọn eléyìí àwọn eléyìí náà wọ́n lè ṣe tọ́lọ̀ máa ń ṣe afẹ́fẹ́ wọn ṣàkàṣọ̀ síwájú ọlọ́run bọ́lọ̀ ọlọ́run bá ní ìṣòro àtọ́là ìyọ̀ǹda rẹ̀ wá látọ̀dọ̀ ẹnìkankan àfi látọ̀dọ̀ ọlọ́ ẹ̀rù tí ń bà wá yìí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń bẹ̀rù yìí à ń bẹ̀rù kórè ọmọ bọ́ lọ́wọ́ wa à ń bẹ̀rù kaburú ọmọ ṣe wa ètí ń dẹ́rù bà wá nánu sórí méjì kankan dẹ́rù bọ̀ ọmọ nítorí pé ọlọ́run ti jó yé wa yí pé gbogbo tó bá yàtọ̀ sí ọlọ́run min dunillah ma la yadurruhu wa la yanfa'uhu wọn ò lè fara ní ọ wọn ò lè mú ṣòro wá bá ọ wọn ò sì lè tán ṣòro rẹ wọn ò sì lè fún ọ lórí kankan suratu Yunus aya eighteen lọ́nà tí ń là mọ́lẹ́bẹ̀ ní Qur'an kéwu ní ẹja kí kálíbà sinmi ìmọ̀ ní ẹja wá kálíbà nífọ̀kànbalẹ̀ tí wọ́n bá ti gbà báyìí ẹ̀mí rọ balẹ̀ bẹ́ẹ̀ kan bá ń takà sí ọ tẹ́nìkan náwó sí ọ ọkàn máa wòran ni pé kò sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹnìkan ló ń wọ́n ba tiẹ̀ jẹ́ ọwọ́ ń gbọ̀n káàkiri ẹnìkan ló ń wọ́n yí kádà rẹ̀ padà ọwọ́ ń sunkún ẹnìkan sọ fún ìwọ olùgbàgbọ́ òdodo tí wọ́n bá gbàgbọ́ lóòótọ́ wọ́n gbà pé kò sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọwọ́ àlá lọ́rọ̀ wa ọlọ́run ló yẹ kó máa bẹ̀rù késo wa khawfu sirri min ghayri la shirkun akbar yìí máa bẹ̀rù ìbẹ̀rù tinú ọkàn báyìí kéèyàn máa bẹ̀rù láti inú ọkàn kéèyàn máa bẹ̀rù ìtọ́lọ́wọ́n bá dá ipe olùsè ìtọ́lọ́wọ́n bá ń ṣe ẹ̀bọ ńlá ni ẹni bá ṣe tó bá yí jáde láyé kò àwọn ẹ̀rí ni nínú Al-Qur'an al ọlọ́run bá ní innama dhalikumu shaytanu yukhawwifu awliyaa ọlọ́run bá ní ṣe rí ìbílísù èṣù yóò máa fi àwọn ọmọ rẹ̀ dẹ́rùbà àwọn olùgbàgbódodo yukhawwifu bi awliyaihi yóò máa fi àwọn ọmọ rẹ̀ àwọn àjànú àwọn èṣù àtàwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ èṣù yóò máa fi wọ́n dẹ́rùbà àwọn ẹ̀dá ọlọ́run fala takhafuhum ọlọ́run bá ní ẹ má bẹ̀rù wọn àti èso àti gbogbo àwọn ọmọ àtàwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ sàmàgbà àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ èso pọ̀ rẹpẹtẹ tí wọ́n náà mọ̀ bí wọ́n ṣe pọ̀ tó nì ọlọ́wọ́n bá ní fala takhafuhum ọlọ́wọ́n bá ní ẹ má bẹ̀rù wọn wa khafuni èmi ni ẹ bẹ̀rù wa khafuni èmi ni ẹ bẹ̀rù èmi Allah èmi ni ẹ bẹ̀rù in kuntum mu'minin tó bá jẹ́ pé ẹ bá ní ìmánì lóòótọ́ tẹ bá ní ìmánì ẹ má bẹ̀rù wọn ẹ má páyà wọn tẹ́ bá ní iman àmọ́ tí ẹ bá ti ní iman ẹ má páyà wọn nítorí pé ẹ̀kú fúgbà mi gbọ́ tẹ́lẹ̀ kọ́ ọmọ wa sọ pé ọgbọ́ ọlọ́run gbọ́ kọ́ ọmọ wa bẹ̀rù nǹkankan ju ọlọ́run lọ ipe olùsí ọlábùrú àbólé forí wá fún ọ ọwọ́ ń gbọ́ tẹ́lẹ̀ ọwọ́ ń pinnu ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹja lè bẹ̀ wọ́n ẹja lọ lè bẹ̀ wọ́n tálàsẹ̀ ẹ̀dàkùn tálàsẹ̀ ẹ bá wádìí ẹni tálàsẹ̀ tọ́ọ̀ bá ti ń pèrè lólùgbàgbọ́ òdodo ọlọ́run ọba lọ́sọ̀nù ayà yìí pé kọ́ yọ rẹ̀ kú ọlọ́run là máa ń bẹ̀rù àìbẹ̀rù tọ́lọ́run dá sọ́ọ̀tù ali moran ayà one seventy five lọ́lọ́run ti ní lọ́lọ́run ti ní fala takhafuhum wa khafuni má bẹ̀rù kankan ẹ má bẹ̀rù èmi ni ẹ bẹ̀rù èmi ló yẹ kẹ́ bẹ̀rù ṣé àwọn tẹ́ ń bẹ̀rù yẹn eh, wọn ò lẹ́rù la kò sí kankan tí wọ́n lè ṣe wọn ò lè fi kún kádàrá yín wọn lè yọ kó mẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ fún Muhammad sallallahu alaihi wasallam nígbà tí àwọn kèfèrí Mákà tí wọ́n dẹ́rù bà wọ́n dẹ́rù bà wọ́n dẹ́rù bà nẹ́bì pẹ̀lú àwọn òòṣà wọn ipe wa Muhammad àwọn òòṣà wa wọ́n bọ̀ wí ní tí wọ́n ń sọ ni pé èṣù ọ̀bọ̀ wí àtàwọn ọmọ èṣù nítorí pé àwọn òrìṣà yìí èṣù náà lọ sápamọ́ sábẹ́ ẹ̀ wọ́n wá ń dẹ́rù bà nẹ́bì pé gbogbo àwọn látà òòṣà àti mọ̀nà tàtà kójọ tá à ń sìn wọ́n bà nǹkan jẹ́ mọ́ lọ́wọ́ wọ́n dọ̀rọ̀ ẹrù ọlọ́wọ́n bá ní alaysa Allahu bi káfin abdah ọlọ́wọ́n bá ní rẹ̀ Muhammad sẹ́mi ọlọ́wọ́n bá nìkan tó ọ ni wa yukhawwifunaka billadhina min dunihi wọ́n wá ń dẹ́rù bà ọ́ pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sẹ́mi ọlọ́ ta ní dẹ́rù báyàn yàtọ̀ sẹ́mi ọlọ́ ta ní dáyà jáyàn yàtọ̀ sẹ́mi ọlọ́ ta ló yẹ káwọn èèyàn máa bẹ̀rù yàtọ̀ sẹ́mi ọlọ́ wa yukhawwifunaka wọ́n wá ń dẹ́rù bà ọ́ billadhina min dunihi pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń sìn àwọn kan tí wọ́n ń bọ̀ wọ́n wá ń fò sàádẹ́rù bọ̀ ọ́ aleyhisalahu bi káfíń abdá ọlọ́run bá ní èmi nìkan ti tó fọkàn ìbalẹ̀ mo ti tó ọ ọ gbọ́dọ̀ bẹ̀rù wọn o suratu azumar aya thirty six wafa, tó lè bọ́ sábẹ́ àwọn àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn <laughs> ẹgbẹ́ òkùnkùn yọ̀dà kò tún àyànká suratu azumar, ni mo pè é aya thirty six sọ wọn pé wọn ni àlùwòlà máa wàdà sátúlà à ń bìyà yìí bó ṣe ń pera rẹ̀ ipe àwọn àfa àlà rọ́pò àwọn anábì ọlọ́run ọlọ́run ọba ń sọ fún àwọn anábì ọlọ́run pé ọlọ́run nìkan nìkan máa páyà kámọ́ tó ń wọ ẹnìkan tí wọ́n so má dì àbí inú ẹgbẹ́ kan tí wọ́n wọ̀ tẹ́mi wọ́n fi wá balẹ̀ fẹ́ aburú òní sàwọn ọmọ tí wọ́n mọ̀ wá bẹ̀rù àwọn ẹni yẹ nítorí gbogbo nǹkan bá ní kí wọ́n ṣe ní kọ̀kọ̀ kí wọ́n ṣe ní gbangba nǹkan bá ní kí wọ́n ṣe lóru lọ́sàn gbogbo ẹni wọ́n máa ṣe látara pé ẹ̀rù wọn máa bà wọ́n pé ha ha àwọn ayé ló ní àṣẹ ọlọ́wọ́n bá aláàní má bẹ̀rù kankan wọ Muhammad èmi nìkan ti tó ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ọlọ́wọ́n bá aláà ń sọ̀tàn anábì Ibrahim fún wa anábì Ibrahim nígbò ti dọ́ ọlọ́wọ́n bá aláà mà tó sì ti mọ títóbi ọlọ́wọ́n àwọn kèfèrí wá ń dẹ́rù bà wọ́n wá ń dẹ́rù bà wọ́n ń bà wọ́n dáyà já ẹgbẹ́ tí wọ́n mọ̀ sọ fún wọn náà pé àfa òkú wọ́n hàn lè mà mo rò pé àwọn ayé wọn ti bọ wírí wọ́n wá ń bà àwọn anábì ọlọ́wọ́n bá náà bẹ́ẹ̀ wọ́n wá ń dẹ́rùbà anabi ibrahim ọlọ́run wá sọ pé anabi ibrahim wá fèsì wọn anabi ibrahim ni wàlá àkàfù máa tó ṣìrìkú nàbí èmi ò bẹ̀rù gbogbo nǹkan tẹ́ fi ń sàkẹgbẹ́ fọlọ́ ṣẹ́rí gbogbo àwọn nǹkan wọ́n náà tẹ́kọ́ kalẹ̀ yìí tẹ́ni ọlágbára tó lè ràn yín lọ́wọ́ lérí mi èmi ò bẹ̀rù rẹ o kọ́dà yín bẹ̀rù ẹ̀yìn náà ilà ayinyaṣá láti fi aburú ṣe mí òun nìkan ló lágbára láti fún mi lóore lásìkò tó bá wù nígbà tó bá fẹ́ sẹ́rí gbogbo àwọn nǹkan tẹ́ ní ma bẹ̀rù yín wala akhafu ma tushrikuna bihi èmi ò bẹ̀rù ẹ̀ yín bẹ̀rù gbogbo àwọn agbára yín yín sì bẹ̀rù gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn yàtọ̀ sí ọlọ́run ọlọ́run ló dá wọn ó sì dájú kọ́ lágbára ju wọn lọ Suratul An'am àyà eighty afa kùránì ní ká òkè ń ṣe kọ́lá ṣe wò àyà kùránì lóòsì lọ lè dúró déédéé olùgbàgbọ́ òdodo ó sì lọ lè dúró déédéé kẹfìrí wọn halẹ̀ mọ́ ọwọ́ sáká ó sì ní ọlọ́run ó ti gbọ́ ọlọ́run náà gbọ́ bọ́ bá gbàgbọ́ ẹ̀rù níbà wọ́n wá ń tàka sí ọ ọ̀wọ́n ń gbọ̀nká wọ́n làwọn faburú sí ọ ẹ̀rù wa ń bọ̀ òsùn mọ́ sábúrú ń bẹ lọ́wọ́ tí wọ́n ní sáwọn ọmọ faburú sí èèyàn ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹni tó ń tẹ̀síwájú nínú suratul An'am ní sàlàyé nípa àwọn anábì ọlọ́run bóun ní ìgbàgbọ́ wọn ṣe rí wọ́n tún wá mú ọ̀rọ̀ anábì ibrahim wálé kan sí ọlọ́wọ́n bá ní wa kayfa akhafu ma ashraktum ọlọ́wọ́n bá ní anábì ibrahim wá sọ pé báwo ló ṣe wá rọrùn kí n máa bẹ̀rù àwọn nǹkan tẹ́ gbára lé yàtọ̀ sí ọlọ́run àwọn nǹkan tí ẹni kí n máa bẹ̀rù tí wọ́n ṣe ọlọ́run tẹ́ fi ń sàkẹgbẹ́ ọlọ́run báwo lẹ́sìn ẹ̀rù ọbẹ̀ yín ẹ̀yin ẹ̀rù ọba yín annakum ashraktum billah wípé ẹ̀ ń fi ntọ́lọ̀ ń dá ẹ̀ fi ń ṣẹgbẹ́ ọlọ́run ẹni ká máa bẹ̀rù nǹkan àwárí pé nǹkan òun èso ọlọ́run ẹ̀rù ọ̀bà yín pín tẹ́ni á máa bẹ̀rù yẹn ọlọ́run yìí ṣẹgbẹ́ ẹ̀ èyí nǹkan ẹ̀kọ́ ọmọdé rù bẹ̀yìn wípé ẹ̀ máa títóbi ọlọ́run ọlọ́run tóbi tán ó dá sámà tilẹ̀ ní wọ́n darí gbogbo tó wà nù sámà ń darí gbogbo tí ń bẹ nínú ilẹ̀ ń darí gbogbo tí ń bẹ láàrin sámà tilẹ̀ ó tóbi ju gbogbo ntọ́dá lọ kò sí gbogbo ntọ́dá gbogbo ntọ́dá pátápátá ń bẹ lábẹ́ àṣẹ rẹ̀ ẹ̀rù ọwọ́ abẹ ẹ̀yìn ṣé èmi tèmi gbára lé ọlọ́run ọba yẹn tèmi ń bẹ̀rù ọlọ́run lọ́wọ́ ayẹkẹ́ ẹ̀ máa dẹ́rù bà ẹ̀rù ọba yín máa lamu iná zèlú bíi alaykum sultana yín tẹ̀sí ń sin ní ẹnìkan sọ pé ẹ máa ṣe wọn sọ ẹ̀rí kankan lè fún yín wọn ò fún yín láṣẹ ẹnìkan fún yín láṣẹ pé ẹ máa bẹ̀rù nǹkan yàtọ̀ sí ọlọ́run ẹ̀yin náà fa ayúlò lè farí kọ́ìn ọ̀dà ahakobil amuni ẹ̀dàkùn inú ẹ̀yin àtẹ̀mí inú ẹ̀yin ta ló yẹ kọ́kàn rẹ̀ ó balẹ̀ sẹ́ni tí mo gbára lé ọba tí ó dá gbogbo nǹkan ni Allah tí n sì ń bẹ̀rù ọlọ́run nìkan ní kọ̀kọ̀ àti gbangba tí mo sì ń wá oore lọ́dọ̀ rẹ̀ tí n sì ń bẹ̀rù ẹ̀ kọ́mọ̀ fa burú ṣe mí àtẹ̀yìn tí ẹ lọ lè dòkú tí n tọ́lọ̀ ń dá ẹ̀fà ayò ìfàdé kọ́ yìí ni ahaqqu bil amn yẹ kẹ́mi rọ̀ balẹ̀ jù náà wà méjèèjì in kuntum lọ́lọ́run ti ń la amálẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tó fi mọ̀ pé ká máa jáyà ká máa bẹ̀rù tọ́lọ́ndá kìí sàwádà lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọba ní àtàkṣáwónáhùn ẹ máa bẹ̀rù wọn hùm yìí gbogbo tọ́lọ́ndá lọ́wà lábẹ́ ọlọ́mọba ní fallahu ahaku ahun tàkṣáwó ọlọ́mọba Allah lọ́lẹ̀ tó sì kẹ́ máa bẹ̀rù in kuntum mu'minin tó bá mọ̀ pé mùmìnì bá ní yín lóòótọ́ o tẹ́ bá mọ̀ pé mùmìnì òdodo ní yín ọlọ́run ló yẹ kẹ́ máa bẹ̀rù sọ́tò tauba aya thirteen lọ́lọ́run ti ń sọ pé òun lòun lẹ́tọ̀ọ́ sí ìbẹ̀rù òun ló yẹ ká torí ìbẹ̀rù yìí ẹ̀sìn ni bá a ti ń sọ pé ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa wá rìsìkí lọ́dọ̀ ẹ̀ ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa pẹran fún ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa fẹ́rí kalẹ̀ fún ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa rúkú fún sórí àlẹ́kàwọ́fù náà ọlọ́run ní fallahu ahaku antakshahu èmi nìkan mo lẹ́tọ̀ọ́ sí kẹ́ máa bẹ̀rù ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún anabi wahud alayhi salatu wa salam ó pè àwọn ọjọ́ rẹ̀ ó ní ẹ má sìn tọ́lọ̀ ń dámọ́ ẹ má sìn tọ́lọ̀ ń dámọ́ wọ́n wá sọ fún Hud pé Hud ìtọ́ ń sọ yẹn ó jẹ́ àmọ̀ pé ó ti ya wèrè ìtọ́ ń sọ yẹn ó jẹ́ àmọ̀ pé aburú ti ṣe ọ́ báburú ọ̀bá ṣe ọ́ ni ó ní máa sọ fún wa yí pé ká fi yìí lẹ̀. ìnàkúlù ilà àtàràkà bá àdùá lè hàtìnà bí so ṣíwọ̀ ọmọ ni tọ́ ọ̀bá mọ̀já sọ fún ọ sórí ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ àṣírí ni ọ̀rọ̀ ẹni tọ́rọ̀ rẹ̀ ti dàrú ẹni tí ń tẹsẹ̀ bọ́sẹ̀ ẹni tó ti kẹ̀yìn síbi ayé kọjú sí ni tó o sì rí aburú tó ṣe yẹn tó o fi sọ tó ń sọ yẹn ilà àtàrà kàbáàdù àlè àti nàbìsọ àwọn òòsà wa lọ fa aburú náà sí ọ wọn darí ẹ láàmú ó ti ṣẹ̀ níbo ti ṣẹ̀ wọn àwọn ni wọn wá ń dọ̀rọ̀ rẹ̀ rẹ̀ ló fi wá ń sọ tó ń sọ yẹn wa ni kọ́lẹ̀ inú òṣèlú lọ mọ́ wá fi ọlọ́wọ́ bá dáyín lójú ọlọ́run dámi lójú èyí fọlọ́run jẹ́rìí ipe ọlọ́wọ́ bá yẹn ó nìkan nìkan pa gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run dámi lójú sẹ́rí ìtẹ́yìn sọ yẹn rọ́lẹ̀ ń pa wà á ṣèhìdú anni ìbàrí omi máa tún ṣeré kú òun ìwà ń fi tún dáyín lójú nísìnyí pé mi ò bàrí mo bọ́pá mo bọ́ṣẹ̀ mi máa tún ṣeré kú òun níbi gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn tẹ́ rò pé òní máa fa burú sèyàn yìí kò sí nǹkan kan lọ́wọ́ wọn kò sáburú kan tó lè ṣẹlẹ̀ nípasẹ̀ wọn ó fèsì wọn ní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lọ́wọ́ fa burú sí ọ ọmọ sọ fún wọn pé àfà èyí tó lọ́n bá fẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ kò ságbára lọ́wọ́ ẹ̀ sá kò ságbára anni bari'un mimma tushrikun anabi Hud ó ní èmi o èmi o èmi bọ́kọ́ bọ́sẹ̀ mí dùn níyì gbogbo tó bá jẹ̀sọ̀ sí Allah gbogbo tó bá jẹ̀sọ̀ sí àdúrà gbogbo tó bá ti yàtọ̀ sí Allah ọlọ́run ọba tó dá gbogbo nǹkan èmi bọ́ pa bọ́sẹ̀ ń bẹ̀ fàkìdù ní jẹ́mi à àdá tó bá fẹ́ dá àdá tó bá wá wù yín dá ẹ máa dá lẹ́yìn náà ọlọ́run bẹ wájú fún yín fún màláàtún zerún ọlọ́run ọba Allah máa wò yín yọ́ wò yín yọ́ wò yín náà títí tó fi mú yín ó dé mi lójú ẹ̀yin lọ́rọ̀ dá lójú fàkìdù ní ẹ̀dára tó bá wù yín jẹ́mi àn gbogbo yín náà sì ní ẹ̀dára náà ọlọ́wọ́n bá aláwọ̀ ní fi yín lẹ̀ láì mú yọ padà mú yín Suratu Hud aya fifty four àti fifty five lọ́lọ́run ti ń là mọ́lẹ̀ yìí pé àwọn anábì ọlọ́run wọn ò bẹ̀rù nǹkan kan nínú gbogbo tọ́lọ́run bá aláàdájú ọlọ́run lọ. ìwọ náà wá ń pèrè láàfà ọwọ́ ń kí ayé mẹ́wàá mẹ́sàn-án òun kí àwọn àgbà mẹ́wàá mẹ́sàn-án ọ̀la ni wọ́n láyé àwọn ni wọ́n lè fọ́n bẹ́ẹ̀ ọba ti jáde ilé ayé òun lè wọ ọlọ́mọba ni wa qala Allahu la tattakhidhu ilahayni ithnayni innama huwa ilahun wahid ọlọ́mọba ni ẹ má mú ọlọ́mọba méjì o ẹ má jò di méjì mọ́ yín lọ́wọ́ ṣẹ̀rí Allah lẹ́yìn tá a la da gbogbo tó kù ní gbogbo ìran nǹkan táwọn èèyàn máa ń sìn ẹyìn òun náà wà lọ́tọ̀ méjì náà ni Allah lẹ́yìn Allah ó ṣètọ́n ṣẹ̀rí ṣètọ́n yẹn òun ló lábẹ́ gbogbo táwọn èèyàn sìn yàtọ̀ sọ́lọ́n ọlọ́wọ́ba Allah wa sọ fún wa kọ́lọ̀lá ọlọ́wọ́ba Allah ń bá yín sọ̀rọ̀ ó ní láti tẹ́kẹ̀tù ilà haini tnayin anábì ní ọlọ́wọ́ba ní ẹmọ́ mu ọlọ́wọ́ba méjì ó lẹ́ni tẹ́ máa bẹ̀rù iná mahuwa ìlàhùn wáhid ọ̀kan náà lọ́lọ́hun Allah náà sì ni fa ìyáya farhabun ọlọ́wọ́ba sọ fún yín pé èmi ọlọ́hun fa ìyáya farhabun èmi nìkan ní ẹ bẹ̀rù ní dáàbòbò yìí tẹ́ ti bẹ̀rù mi ní fún yín ní tẹ́ǹfẹ́ tẹ́ bá bẹ̀rù nǹkan mi ní ẹ kò nú àwọn mi ẹ kò nú àwọn ọ̀rẹ́ mi ẹ wà ẹ̀ ma suratu nahal aya fifty one mi nílẹ̀ yorùbá yìí táwa wà yìí lẹ́yìn tá a ní dára wa láàmú tá a sì ní láàgùn jìnnà ní ti ń sọ látàárọ̀ ó ti bẹ̀rù máa irin pé ah, ọ̀pá irin irin tí ò lójú tí ò ẹ̀rọ ọmọ wa bà ìpè ọmọ ti ṣépele nídìí ogun mùsùlùmí ẹ̀rọ wa ń bọ̀ wọ́n ní wọ́n mú kọ́ rẹ lọ́dọ̀ àwọn tí wọ́n bọ̀ ogun ẹ̀rọ wa ń bọ̀ ọwọ́ jí láàárọ̀ ọwọ́ ń pè ẹ̀yin ayé o ẹ̀yin ayé o ayé àkàmàrà ayé àkàmàrà ayé tọ́jẹ́ pé kò sí tí wọ́n lè fi ṣèyàn nígbà wọn tún sọ̀sọ̀kúsọ wọn ní ẹ̀bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan kẹ̀bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́sàn-án ẹ bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan nílẹ̀ yorùbá láti ń gbọ́gbọ́ púpọ̀ yẹn ẹ wá bẹ̀rù ọlọ́run tó dáyé lẹ́ẹ̀kan ẹ wá bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹsàn ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ jáde lẹ́nu wọ́n ti pò kọ̀ rẹ̀ nínú islam àwọn bẹ̀rù yìí bó láṣẹ mọ̀ fún ti bẹ̀rù mọ́yàn lọ́wọ́ nígbà tó bá ti ń bẹ̀rù pé kan lè yí kádàrà rẹ̀ wọ́n lè sọ ọ́ dẹni <laughs> aláàní fún yàn nígbà òun ló yẹ kó ọmọ bẹ̀rù ọmọ ìyá nínú ẹ̀sìn sọ ọmọ pé òun pèrè ní mùsùlùmí sọ ọmọ jọ́jọ́ ti yọjú sí lóyún gbẹ̀yìn ọlọ́ọ̀lọ́lé bàbá rẹ̀ ìyá rẹ̀ ń bẹ lókè ọlọ́yìn ìwọ onílọ́lé kí wọn tó gbẹ̀rù ń bà ọ́ pé àwọn ayé àwọn àjẹ́ wọ́n dá yẹn padà sẹ́yìn bẹ́ẹ̀ bá ti lọ báyìí bẹ́ẹ̀ bá ti dé báyìí wàhálà ọmọ ṣẹlẹ̀ ní ìṣòro ọmọ báyẹn ni àwọn táwí wọn ọ̀yàdá sí ọ wọn ọ̀yọ̀bọ̀n sí ọ wọn ò sì láwọn fẹ́ nà lóògùn ọ̀wá ń bẹ̀rù pé nǹkan tí ò dájú irú bẹ̀rù yìí tó ń bẹ̀rù yẹn tí òjò lọ lókè mọ́ tí òjò yọjú sí bàbá rẹ àti ìyá rẹ mọ́ ìbẹ̀rù ẹbọ ni ọlọ́run nìkan ló yẹ kó máa bẹ̀rù torí pé ọ̀rọ̀ rẹ gíga rẹ àti sísọ̀kalẹ̀ rẹ kò sí lọ́wọ́ àwọn tó ń bẹ̀rù yẹn àbí kó máa bẹ̀rù àwọn òkú tí wọ́n ti lọ àwọn òkú wípé àfáàyẹn àfáàyẹn wọ́n ló ṣe tẹ́ra kan wọ́n ló ṣe tẹ́ra kan tẹ́ra náà ìsọkúsọ wà ńbẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fi lé ọ̀ ń bẹ̀rù òkú tó ti kú má bẹ̀rù òkú o ọlọ́run ọba aláàánú ọ bẹ̀rù alààyè gan wọn ní ọmọ bẹ̀rù ẹ̀ kátó wá pẹ́ni tó ti kú tó ti eré ẹ̀ ti kẹ́ fún sáré lẹ́yìn náà má bẹ̀rù pé nìkan ó lè fárísìkì rẹ̀ wá sílẹ̀ àbò lè fárísìkì rẹ̀ sókè ọwọ́ ń gbọ́n ọwọ́ ń gbọ́n wọn lásìkò ọ̀run tó wọn ní md ń pè ọ́ lọ́ba ní a ah, md ládàá lóhùn torí jíjẹ mọ́ ọwọ́ ẹ̀ lọ́wà ẹ̀ dákun ta ni fún md gan lóúnjẹ ọlọ́run ọba aláàlọ́ dá ló lè pa lásìkò tó bá wù ẹmúdì gan ọlọ́run lè sọ kalẹ̀ lásìkò tó bá wò ẹ̀yìn òrí ọ̀pọ̀lọpọ̀ ẹmúdì ẹ̀yìn tí padà ṣe gidimá ẹ̀ gbọ́ rí ń bẹ lábẹ́lẹ̀ ọlọ kọ́ ọmọ bẹ̀rẹ̀ pẹ́ nìkan yọ̀ ń wèrè ìfihàn láàfáà yẹn ah ẹ̀mọ́ dọ́dọ́ ẹ o pé lọ́ọ̀yà yẹn ń wèrè o gbogbo tó bá jẹ́ pé kò ṣe tó lè ṣe àfihàn lọ́n tá a sì mọ̀ fọ́lọ̀ nìkan agbọ́dọ̀ bẹ̀rù wọn kán lè bá fún wa o àbí kán lè bá mú kó fún wa ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ní ti ń ṣẹ̀bọ̀ ní sin Islam pẹ̀lú àwọn ẹ̀rí tá a kà sílẹ̀ amal khawf at-tabi'i ṣe rí ìbẹ̀rù ti àdámá natural fear ìbẹ̀rù tàdámá òun yẹ ṣe ẹbọ bí kéèyàn máa bẹ̀rù àwọn olè tí ń bọ̀ àbí kéèyàn máa bẹ̀rù àwọn tí wọ́n dáná àwọn tí wọ́n dáná yọ ọlọ́ọ̀kan àbólé orí àwọn kòkòrò olóró tí ń sáré bọ̀ àkèké ń bọ̀ ẹ̀rù ọba ọ wà nínú òkùnkùn níwọ̀n nìkan òkùnkùn yóò máa dẹ́rù bà ọ́ ṣé ní gbogbo àwọn ìbẹ̀rù eléyìí kìí sí ìbẹ̀rù tẹ bọ ìbẹ̀rù eléyìí ìbẹ̀rù àdámọ́ ni kọ́dà wọ́n ṣẹlẹ̀ fáwọn anábì ọlọ́run ọlọ́run gbé tàn anábì Musa wa nígbà tí ó fẹ́ jáde nílùú fakharaja minha khaifan yatarqab ọlọ́run ọba ní Musa Musa ó jáde kúrò nílùú lẹ́ni tí ń bẹ̀rù ń bẹ̀rù àwọn tí wọ́n ṣe pín ní àwọn tí wọ́n fẹ́ pa wọ́n lé anábì Musa ká ọlọ́run wá ní musa jáde ha ìfàn lẹ́ni tí ń bẹ̀rù yàtàrà kọ̀m ní ń wàbáyọ kọ́mọ̀ bá pa kọ́ọ̀lá rọ́bìnà jíìnì mìíràn kọ́ mi bọ́ọ̀lì mi ni wọ́n sọ fún ọlọ́run ọlọ́run musa ìlàmí musa ìlàmí musa ìlàmí wọ́n jọ wọn wọ́n tẹ̀mí àwọn ìjọ alábòsí sọ́fìlì kọ́sọ̀ ayà tuntun wa irú bẹ̀rù eléyìí kìí ṣe ìbẹ̀rù tẹbọ torí pé tí wọn náà bá rí ìbọn ẹ̀rù ọbọ̀ ànábì wa musa nígbà tó wà láàfin tí àwọn ológun fìràwọn tí wọ́n ju okùn lẹ̀ wọ́n ju okùn lẹ̀ wọ́n sì ju àwọn ọ̀páálẹ̀ wọ́n wá da ìsójúbò nípasẹ̀ àwọn àlìjànú àwọn èèyàn tó wà ń bẹ̀ àtàlẹ́bì Musa wọ́n wá rí okùn àtọ̀pá nígbà tí wọ́n rí ejò fa awjasa min nafsihi khifatan Musa ọlọ́run ọba ní ẹ̀rù wa bà nẹ́bì Musa náà bí ìbá rí ejò ẹ̀rù ọba kò sí kéwù tẹ̀yìn lé ké kò sí ìmánì tẹ̀yìn lé ní bọ́bá rí ejò ẹ̀rù ọba o nítorí pé eléyìí àdámá ni torí pé aburú ń bẹ lọ́wọ́ tó fi sèyàn à ń sì rí nǹkan náà à ń rí kì í ṣe ń tà àrí là ń bẹ̀rù eléyìí òun rí rírì yẹn ń dẹ́rù bá àdámọ́ ni ọlọ́run ní anábì musa ìfúgbà nígbà tó rí ejò kúlínà la takhaf àwa sọ fún musa pé má bẹ̀rù èyí sẹ́ni bẹ̀rù bá ọlọ́run ní má bẹ̀rù innaka antal aala ìwọ ló borí lẹ́ni kẹ́nìkan máa wà sọ pé wọ́n ní ẹ má bẹ̀rù wọ́n ní ẹ má bẹ̀rù bọ́bá dáyà kìlà sẹ́rù oníbà ó ń sẹ́gbọ́n náà ẹ̀bọ̀ kọ́yìn ẹ̀bọ̀ kọ́yìn sọ́tò tọ́ ha àyà sixty seven àti sixty eight láti rí ọ̀rọ̀ yìí ipe àwọn àbẹ̀rù àdámọ́ òun ò tí dẹ̀bọ̀ àmọ́tẹ́rù èrú máa ń bọ̀ náà Eh, ọlọ́run náà ló tún sábẹ́lẹ̀ bá ipe kọ́ yọ ìbẹ̀rù kò ní ọkàn rẹ bá nàbí Musa bó ti kọjú sí ọlọ́run ọlọ́run ìnáka à ń tẹ̀lé àlá wọ́n ló borí lè ní ìwòsàn máa ṣàdúrà ẹ̀yìn máa yá ìbẹ̀rù tẹ́bọ́ ta ṣàlàyé síwájú yẹn tó bá wà nínú ìsẹ̀mí rẹ tó wà nínú ọkàn rẹ ló lè yọ ọkọ̀ tó jáde láyé o kò lè bá kú sí Islam kò lè bá kú ní mùsùlùmí ọlọ́run kọ́mọ́sà ìfìwálọ́kànbalẹ̀ kọ́lọ́mọba láà pé kọ́mọ́sà sọ níbi aburú àwọn ṣètọ́n àtàwọn àlìjànú àtàwọn ọmọ rẹ̀ kọ́wájá bẹ̀rù ọlọ́nìkan kọ́lọ́mọba láà kọ́mọ́ sọ gbogbo àwọn nǹkan tó dá kọ́mọ́ sọ dí bẹ̀rù fún wa. jazakumullahu khaira wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. adá ọpẹ́ fún ọlọ́run ọba tó ṣe rọrùn fáwọn ṣéèkì wa láti dá wa lẹ́kọ̀ọ́ àní rújú báyìí àwọn ń bẹ ọlọ́run fún ẹrú ọlọ́run ọba tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ̀ ọba kó bá sanwó lẹ́sàn-án rí láyé bákan náà kó bá fàlìjọ́nà táwọn lọ́rẹ̀ lọ́run asalaamualeykum wa rahmatulahi wa barakatu.